ìgbà tó bá ti wà fún ọmọ akẹ́kọ̀ọ́ ní àpàtúntò lẹ́yìn iṣẹ́ ń bọ̀ fún náà lòun ní ó sọ bá jí ó di ara ń yan ọ̀sán mìíràn bí àtúntò ṣèyàn ti túmọ̀ sí ìkànnì ìgbésẹ̀ táì máa tọ́ ìtì ni ṣèyàn ò túmọ̀ sí pé yẹn wá process o sọ̀rọ̀ da àwọn afọ́ fíkẹ́ ọlọ́wẹ̀ jẹ́nẹ́dà àpẹẹrẹ fún wọn náà ṣe kíni o o ti bàlágà òun nìyẹn sọ aláwọ̀lá làwọn kan béèrè pé kéèyàn máa wẹ̀ ní òhò kí ni ìdájọ́ tó rọ̀ mọ́ dẹ̀ ṣé eléyìí ò lè fa kéèyàn ní spiritual attack nípa àwọn àbáàtọ̀ rẹ̀ ni pé ilé ìwẹ̀ tíyàn bá ti fẹ́ wẹ̀ tó bá já sí pé tó yẹ pé ó ní kọ́fà ni tó yẹ pé ìwò rẹ̀ kò ní jájú páwọn èèyàn máa rí láti tàn fún other things èèyàn lè wẹ̀ ní òhù sọ̀rọ̀ mi yẹn ti lọ́wọ́ kanílà ọ̀tọ̀ ó sọ̀làyé ṣubúlù sàlámù náà sọ̀làtà àwọn tíra mi náà ibùn àìkí sọ ìfúkú súnà mo kan tó jẹ́ báyìí náà níbẹ̀ tó bá já sí pé léèwẹ̀ téèyàn ti fẹ́ wẹ̀ iléèwẹ̀ tí ò lè kọ́fà èèyàn ni èyí ó gbìyànjú àti bo ìwò ara rẹ̀ sọ̀rọ̀ mi yẹn sìn ìkànnì yẹn bákan náà àwọn fẹ́ pa máa ń wẹ̀ lọ́stẹ́lì àwọn ilé ìwé mẹ́fẹ́ kébẹ́yà bí èèyàn márùn-ún mẹ́wàá ní òmòwé àti táìm irú bíbá yìí náà rèé o gbọ́dọ̀ bò wọ ara rẹ gbogbo sẹ̀rí àṣẹlẹ̀ wọ̀ láyọ̀n dúró rọ́jù ìlà awrati rọ́jù wàlálìmọ́ra ìlà awrati mọ́ra ọkùnrin gbọ́dọ̀ máa wo ìwọ ọkùnrin obìnrin náà gbọ́dọ̀ máa wo obìnrin ọ̀rọ̀ pé ṣègbè bíjọ ni wá ṣègbè bíjọ ni wá ó rí pé o bo ara rẹ ní this situation bẹ̀rẹ̀ pé léèwẹ̀ tó wà ìwọ nìkan ló wà ń bẹ́ẹ̀ ó dẹ̀ wà covered kò ṣe kankan kéèyàn wẹ́ ní ihò pípò ṣe àdúrà kó tó wọlé ẹnìkan náà létí ẹgbẹ́ wọn ni pé téèyàn bá fẹ́ yàgbẹ́ àbí èèyàn bá fẹ́ tọ̀ nìkan lè gbọ́dọ̀ sọ̀rọ̀ nta àrí náà yìí tìǹkì tẹ́ pé ilé ìwẹ̀ téèyàn ti ń wẹ̀ ṣẹ̀ríà àdìsí kan mẹ́rin sọ̀rọ̀ fi kìí sunna tó ní ká àgbẹ̀ sọ̀làm ànábì kọ̀ fún yàn á ń yàbú làlùmọ́rù fi màgísàlì kéèyàn máa tọ̀ sí ibi téèyàn ti ń wẹ̀ nítòtò ẹni pé nù ṣẹ̀ríà Islam ilé àǹtọ̀ àǹyàgbẹ̀ ọ̀tọ̀ ni ilé ìwẹ̀ ọ̀tọ̀ ni tẹ́ẹ́pẹ́lẹ́wẹ̀ alẹ́ ìta níbẹ̀ sọ àti àwọn ṣe àmọ́ ìjọba kìnìún fi dá àlímọ̀ dá àlímọ̀ kí bá ń sẹ́mi kò fomi lẹ̀ fún mi tí wọ́n mọ̀ sọ̀rọ̀ nílé ìwẹ̀ tí wọ́n pélé ìwẹ̀ yín bá mọ́ tẹ́ ìtọ́ bẹ́ẹ̀ ẹ ìyàgbẹ́ bẹ́ẹ̀ kò ìwẹ̀ lásán ni ibẹ̀ nít dáadáa tẹ́ ẹ bá sọ̀rọ̀ ilé rẹ̀ báyìí ẹ lẹ́sẹ̀ torí pé ààyè tó mọ́ ni bẹ̀ẹ̀ ká ní pé bitọ́ pé ilé ìwẹ̀ yín ẹ̀ ń tọ̀ ìyẹn ló dẹ̀ kàn wọ́n jù láwùjọ tiwa ó ti di ilé ẹ̀gbẹ́ o lẹ́tọ̀ àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ àlàmù sí àmì ìṣúgbẹ́ nìyẹn náà gbígbé àgbọ̀dọ̀ ṣe gbé sókè ọjọ́ ti lọ. mo ti dáhùn lẹ. no oúnjẹ téèyàn bá jẹ kù tó bí wá sórí àtàtà àwọn ìdí ìṣẹ̀lẹ̀ àkẹsàn wa níbi táwa fẹ́ sùn lálálẹ́ kárí pa dé àwọn nǹkan wa omi wa ká dé pẹ̀lú bísímìlá kárígbómi rè bísímìlá fi kọ́pà dé oúnjẹ tó jẹ kù bísímìlá dé àtàwọn nǹkan míì kìí ṣe pé yà tíráàtì àǹjẹ̀nu àǹjẹ̀nu gangan ọ̀jẹ̀ oúnjẹ yẹn ni nígbà tó o bá fọ ọkọ ọlọ́run tó ẹgbẹ́ òkè sọ̀rọ̀ mi yẹn sàǹjẹ̀nu lè fọwọ́ barú oúnjẹ yẹn ó dẹ̀ lè ní effect lára yẹn sọ̀rọ̀ mi sì súnà gbẹdọ̀ afẹ́ sùn àwọn kan tí yẹn bá rí pé yẹn ń lò bẹ́ẹ̀ omi rẹ̀ ó lè dé bísímìlá fókọ̀ lọ́n dé ilẹ̀kùn lẹ́yìn ti bísímìlá ìtì gbogbo nǹkan bísímìlá ìdè àǹjẹ̀nú òní láǹfààní àti lè dé ibẹ̀ tó ti yé bá mi sùn wọ́n lọ́wọ́ lọ. naam ẹnìkan bẹ̀rẹ̀ pé bàtà aláàrá àwọn àjẹ̀nú láyé ń bì tọ́wádìí náà lè jẹ́ náà ṣe á rí wọn ni sọ̀rọ̀ mi yẹn sìn ẹ má ti wà àlìjẹ́n náà kò sí nira kankan mọ́ àlìjẹ́n náà dẹ́n gbogbo wa bá sọ̀rọ̀ àlìjẹ́n náà á wà ní ọ̀dọ̀ níbi abí ọmọ twenty five years kọ́ ni tí n bá ṣe mistake nínú ìwáyà hadith yẹn sọ̀rọ̀ mi yẹn ń sìn àwọn àlùjẹ́n tó bá di lálùjẹ́n náà nìkan kan ò ní pamọ́ fúnra wọn mọ́ sọ̀rọ̀ mi ti yé ní ìfẹ́ àlùjẹ́n náà wà àlùjẹ́n náà ìyẹn wà àlùjẹ́n náà bẹ́ẹ̀ kan náà àwọn ọmọ náà lòún ṣe kí ni wọn ní pamọ́ fúnra wọn sí wà lọ́wọ́ rẹ̀. ẹni tó wọ́n á sọ báwọn ti kọ́ńtà àwọn àfáàtì wọn lu àwọn àdìgbà náà fún mérèkù yìí lórí ìdùnnú pé but pé sí pé nígbà táwọn ti kọ́ńtà tí wọ́n yẹn ṣé àwọn àdìgbà náà tún bá wọn náà rìn nígbà táwọn ti bọ̀ bá àwọn àfáàtì wọn lu àdìgbà náà. nà alhamdulilayi ẹnìkan wọn ẹnìkan tó lè wí pé ó fi rìn lẹ̀ pé lóòótọ́ ni pé àwọn àlùfáà kan lu àjẹnù pé kódà òun ti ní kọ́ńtàtì pẹ̀lú àwọn ènìyàn rí gbogbo àwọn táwọn ti ní kọ́ńtàtì pẹ̀lú àwọn àǹfààní àbáyọ̀ tán lu àjẹnù yẹn ṣáàjẹnù ó tún máa tẹ̀lé àwọn náà kiri níta àbá àtọ lórí rẹ̀ ni pé ibù kéèyàn mọ kàn sáta fáàtó ń lo àǹjẹnu àǹjẹnu àmọ́ tẹ̀lé yẹn káàkiri ń gbà mí ẹ jẹ́ gbọ́dọ̀ mi dáadáa bẹ́ẹ̀ ni ìsùn bẹ́ẹ̀ àwọn ọlọ́run kó mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn bù kan láǹjẹnu síyàn lápẹ̀rẹ̀ pé kò wọlé síyàn lá ọwọ́ àdìpọ̀ jẹ́ ẹni tó dúró ti tọ́lọ́run ó lè máa tẹ̀lé ọ like one of our brothers ẹ pé àǹjẹnu ní pé fifty years òun fi ń tẹ̀lé èkì tóun fẹ́ mu pé níjọ́ kan tẹ́ni yẹn tó ṣiṣẹ́ tó rẹ̀ gan tó fẹ́ ṣe àdìkáàrù àtó fẹ́ sùn tí ó nà ti ṣe àdìkáàrù làwọn ráyè penetrate sí la bíbù kan àjọ náà máa tẹ̀lé yàn kí ìgbàdúrà ìgbà kí wọ́n lè máa tẹ̀lé tí ìkan fẹ́ ṣe ó sùta tẹ́ kí wọ́n ti dọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ mi yẹn sìn so almuhim òun ni wípé pátá gbìyànjú gbogbo tó bá fẹ́ ṣe rí pò ń ṣe àdìkáàf àbí tí mo sọ yé wa ká má bẹ̀rù ọlọ́run lásìkò ọlọ́run sọ pé ọlọ́run ò jẹ́ ká rí wọn ìwọ ọmọ bọ́tẹ̀lẹ̀ bọ́tẹ̀lẹ̀ ìwọ ọmọ tí ẹni pé ntọ́ jẹ́ jẹ́ àwọn nǹkan tá a bá ṣe nù jọ́sìn ṣé nítorí tọ́lọ́run kọ́ mọ̀ tẹ̀ pé àyà àwọn jáde ah, torí àjọ ṣé nítorí tọ́lọ́run ọlọ́run máa fi protection rẹ̀ yóò máa fi gbòòrò látara bóun ṣe kìnìún òun ṣe takọ́rù bí lọ́la àjẹnú lè tẹ̀lé yẹn ó sì lè mọ́ tẹ̀lé yẹn àlùmíìmù sáà ni pé ìwọ mọ̀ jẹ́ kan náà àwọn tó ń lo àjẹnú mọ́ra àjẹnú sí yẹn mọ́tẹ̀jẹ́ tí wọ́n máa wá ìsọ àjẹnú ìsọ ọlọ́run ni kí wọ́n ṣe kìnìún káwọ́ wa wà lọ́wọ́ náà. kò sásìkò láti ṣàlàyé question ẹnìkan bèrè pé sẹ́ mọ́lúdì sáà lè kakún ara àwọn bẹ́yà bíi ìtẹ̀lé fẹ́ẹ́nu pé sáà àdàdà rẹ̀ la lè kakún ọ̀rọ̀ pọ̀ gan sọ́márì ni pé mọ́lúdì àdàdálẹ̀ ní bídíà ni sọ̀rọ̀ mi ń sìn kálásìkò wà ní odidi lẹ́kṣọ̀ mo ṣe lẹ́kṣọ̀ lórí ẹ̀ láìmọye àwọn ààyè bẹ̀ẹ̀ sọ́márì tí wọ́n kọ́ mọ́kè bídíà ni pé sẹ́ńtúrì keje ìjìrá nọ́dá mọ́lúdì lẹ̀ láyé ọba kan tí ń jẹ́ alimulku alimuzọ́faru billah àwọn dáwọ́lá tó fàtìmíyà ṣíà òun làwọn dáwọ́lá yẹn tán lídìí rẹ̀ dáwọ́lá yẹn nọ́dá mọ́lúdì lẹ̀ wọ́n sì dálẹ̀ pẹ̀lú in collaboration pẹ̀lú àwọn nasara ni pé àwọn náà àwọn kiri yóò sọjọ́ bí jésù pé ànábì wà lọ́lẹ́tọ̀ àti wọ́n lánìyàn dó wọ́n lánìyàn dáadáa ṣùgbọ́n àníyàn tí ò tí ò tí ò lẹ́rìí ni pé káwọn náà mọ̀ sọjọ́ bí ànábì bọ́ sí bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tí ìrọ́dọ̀ kejì ó dé mi sọ̀rọ̀ ó di pé ó dé sàmù ó dàgbà yé káàkiri ọwọ́ àdúpẹ́ lẹ́tà wọn padà wọn fabricate ẹ̀rí fún ọwọ́ àdúpẹ́ wọn wá ń yí àwọn ayé àkùrá ni wọ́n yí àdìsí láti máa fi support ń tán dálẹ̀ nígbà tí gbogbo àwọn sálàfù sọ́ọ́lì ti kú tán tiwọn náà fọwọ́ àfa àtọ́ṣe láwùjọ tiwa náà ní ìsìn ìkówó jẹ lásán ni àfa àfẹ́ pé irun gbọ̀n rẹ̀ wọ́n dán agbọ̀n rẹ̀ ń dán kola kò ṣe súnà ó ń ṣe mọ́lúdì òfin kówó jẹ àfa àtìyàwó rẹ̀ gan fẹ́ pé ìyàwó rẹ̀ kò kò lù jáàbù rárá ó ń ṣe mọ́lúdì òfin kówó ànábì jẹ àfa àfẹ́ fún wọn gan fún rẹ̀ sọ̀rọ̀ mi yẹn sìn àwọn yẹn ó rí ajújọ láànàbì ọwọ́ àjọlá ànàbí ànàbí ó sì pẹ̀lẹ́ ń jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ṣíkìnà lédè kan ni pé wà áfà tó ń ṣe mọ́lúdì àìrí kan ṣe kan ni o èmi ti bá àwọn ṣẹ́ẹ́rì dáadáa mo ti lọ mọ́lúdì àwọn ṣẹ́ òkárí nìbàdàn yìí tí mo mọ tó máa ń ṣẹlẹ̀ wàlọ́ọ̀hì mo fi ọlọ́run búra àwọn èèyàn máa ń bára wọn sùn mọ́lúdì. ṣé bẹ́ẹ̀ ni ní mọ́lúdì àìmọye àwọn aburú ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé o kan bẹ ní Kwara State ń bẹ yẹn ṣé lọ́nà òmùpá bíbó ni àìmọye aburú náà máa ń ṣe mi mọ́lúdi rẹ̀ sísà kan tó lọ ní ilé Ìlọrin sọ fẹ́mi rí ntójú òun rí kódà àti kírun gan wàhálà ní bẹ wàhálà sísà kan tó lọ bàbá rẹ̀ fọ́ọ̀sì ẹ lọ ti bàbá rẹ̀ ara wọn ní ibi kankan ni ó sọ tójú ẹ̀rí fún mi báyìí I take you as even crying nígbà tó sọ tójú ẹ̀rí mọ́lúdi yẹn fún mi lédè kan ìwọ́n tó bá fẹ́ ṣe súnà tó fẹ́ so ti yẹn sìn àwọn sàbí òsè mọ́lúdì wọn àmọ́ ti ń jẹ́ mọ́lúdì kádùó ti súnà sèye mọ́lúdì kò sí òòlè rẹ́ẹ̀dì kankan fún un kùrà ní àbí súnà àdàdálẹ̀ tí wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbà táwọn sálàfù sọ́ọ̀lì ti kú tán sẹ́ńtúrì keje òun náà tó dálẹ̀ láyé ọba tí ń jẹ́ àlùmọ́lùkù àlùmọ́dọ́fọ́rọ́ àwọn yàrá pé bídí àtò asánà kì í ṣe bídí àtò asánà so bídí àtún kọ̀bí àtún ṣe yé àní torí pé ntí ò lẹ́rìí so ká sọ̀rọ̀ ọlọ́run bá yóò sànà ọ̀rẹ́ tó bá mọ́ ní ṣe ìjàmbá tọ̀ kéèyàn jẹ́ pé èèyàn máa ń ní èrò burúkú lẹ́nu pé kí nínú tí ẹni ẹ lè ṣe inshallah next week á ṣàlàyé fún wa tó ṣùgbọ́n ká ságbìyànjú ká sọra kó mi máa lé èdè sọmọ ní nígbà bá a sọ wọn lóyún. ṣé ẹ ń tọ́jú pé píṣọ̀ ọ̀bẹ ní hósẹ́ẹ̀lì ó pé àwọn rúmẹ̀tì òun sì làwọn jọ ń gbé kí lòun lè ṣe níta àtẹ̀rọ̀ bá gbà á fẹ́ pé hósẹ́ẹ̀lì tá à ń gbé irú ẹ̀sìn èmi náà nígbà wọn tàbí pẹ̀lú àwọn ọmọ kìíní bẹ́ẹ̀ pé àwọn fẹ́ lẹ pósítà mọ́ lé nǹkankan nítorí dáa ju tá a bá lè gbìyànjú àti convince wọn tọ́lọ̀ bá nìkan gbà tán bá gbà ju àwọn gbà wíwà àwọn náà tàbí gàdé ti ti àwọn mọ́skáìtì làwọn ní ilé lọ́rin mosque lè ní gbé throughout àkẹ́mọ́ lóstẹ̀lì alọ́mọ jẹun ṣe everything ni àrùn gbàgbé gbogbo ọ̀nà kẹ́kọ̀ọ́ amọ̀ ìtàwọn kẹsàn ni pé tọ́ ọ bá rí wípé kò ṣeé ṣe fún ọ máa fi kàrọ̀ híyàtù náà ìkórìíra ìmìgbérò àníyàn tọ́lọ́wọ́n fi pay for way fún ọ ṣùgbọ́n náà bẹ́ẹ̀ tá a mọ̀ fún abúláṣù wa òun ni pé ká gbìyànjú tó bá rọrùn ká máa gba ọ́sẹ̀lì papọ̀ ẹ̀yin tẹ́lá jẹ́ sisters bí ẹ̀yin mẹ́rin ó hundred level two level mílíọ̀nù sí àwa tá a gbé hostel ní two level kiri yóò kàn wà láàrin wa ó ṣe french ṣeun ló kọ ọgbọ́n ìyẹn hostel tá a gbé monday thursday báyìí almost gbogbo wa la máa ń gbàwẹ̀ kiri yóò gẹ́gẹ́ padà mọ̀ pé àwẹ̀ kan bẹ ní monday thursday tó tó tara tó lè jí ní three three thirty four báyìí òun náà jí ni yọ́n mọ̀ sùn kò ní choice <laughs> yọ́n mọ̀ dáná oúnjẹ àárọ̀ pé àwọn alápọ̀ ní olé ọ̀dẹ̀ lẹ́bù náà àwọn bá gbé ah, kódà àwọn sàkàmẹ́nu alikadinawi ọ̀rẹ́ mi ni àtijọ́mọ́ communicate the same so alikadinawi yẹn náà ni gbogbo ọgbọ̀n gbogbo alájọ bóṣẹ́ẹ̀lì adominate ibo kiri obi méjì tó wà láàrin wa ń o wọn ní sáà ẹja ẹja ẹja ló tí ni o ni o borí tí o bá wá padà rọrùn ká máa gbé pẹ̀lú ìkórira ẹ̀mí sọ̀rọ̀ ṣé a lè sọ pé àwọn microbes àwọn egun tí eh, àwọn náà. ó egun àbí. pé eh, àgbàdo tó kiri ìjẹ náà bá sọ wípé oúnjẹ àgbàdo mọ. ọ̀rọ̀ gidi àdìsí sọ yìí ń bẹ lórí wípé eegun ẹ̀jẹ̀ gbọ́rọ̀ ìdáadáa àwọn ẹ̀ka ní àlè ìsìtì jùmọ̀ rẹ̀ téèyàn bá téèyàn bá tọ̀ tó rí omi tábà ìyẹn lè fi òkúta tábà súnàtì ni pé láàyè tẹ́gbẹ́rù àdúkùn bíi àkọ́lí ní sàlátà fi hajar èèyàn gbọ́dọ̀ fi òkúta tọ́lẹ́sàn tírì èèyàn gbọ́dọ̀ fi ṣe ìmọ̀ra káfí fọ́ọ̀mù tírì lọ sókè ni àbíbí wàá wọ̀ máa pé àgbọ̀dọ̀ fi eegun àgbọ̀dọ̀ fi ṣèmọ́ra torí pé oúnjẹ àwọn ọmọ ìyá wa kí ni o àjẹnu ni àbẹ̀rù sọ́ọ̀t kò túmọ̀ sí pé eegun náà àjẹnu wa ni ṣùgbọ́n táwọn ìjọba ni pé eegun nínú nǹkan táwọn àlùjẹnu máa ń jẹ tí wọ́n bá kẹ̀ jẹun ní ìṣó tó ju eegun sọnù so o lè fáwọn ọmọ ìyá rẹ̀ àjẹnu jẹ wọ́n padà mú wọn jẹ ara táwọn máa ń jẹ nìyẹn lòfin bí ìgbàtẹ́ni ìwọ náà rẹ́nìkan ní ìsìn tẹ́ pé jọ̀lọ́ fura ìsìn bí wọ́n ti ṣe gidi tán gbénu kínní wọ́n wá fẹ́ máa tọ̀ sí i ebi sì ń pa ìwọ sí i òní fẹ́ kó wájú òkè wèrè kọlu wọn ní sóòrì bóúnjẹ mi lọ́fẹ́ máa tọ̀ sí i so olóbi jẹ́ pé eegun ṣẹ̀rí àfẹ́ ká má máa fi ṣe ìmara toró ń jẹ àwọn ọmọ ìyá wa jẹ lónìí so wà lọ́wọ́ àlọ́ àfa ìṣá náwó ẹgbẹ́ àfa ìyẹn kan ó béèrè mo rí i pé ó náwó tó sáà ọ̀yà àfa ìṣá ló béèrè béèrè yìí ṣe sọ́wárí lè ọ̀rọ̀ pọ̀ lórí àwọn nǹkan ìtẹ́lẹ̀ ọ̀kẹ́ sọ fún wa ní pé ṣe ráwa náà máa mọ òdodo ṣùgbọ́n àkẹ́ máa ń parabuléètì ni àwọn nǹkan tẹ́ pé tó o bá ti lè gbọ́ ìlú fọ́ọ̀mù ni ìwọ ọgbẹ́ tó o bá gbọ́ yóò chẹ́ǹjì tọ̀bí ààrẹ ṣe ẹgbẹ́ ti ní sè kí wọ́n sọ pé yóò chẹ́ǹjì ẹnìkan gan ìwọ ọgbẹ́ òní ọ̀gá tí àrọ́kùsù àrọ́kùsù òun ni jó tí wọ́n fi máa jó òun ní mọ̀ sọ̀rọ̀ mi àfẹ́ ó ní pẹ́ńtẹ́ bá rí i fẹ́ pé ó ń jó ni tó máa ń jó ó ní irú ẹni yẹn ẹ má gba ẹ̀rí rẹ̀ wọlé kò sí bó ṣe máa gbọ́ lù àbó máa gbọ́ orin tó ní jó gbogbo àwọn tó bá ti jẹ́ kó bá ti lè mú irú nǹkan yẹn náà dání sọ̀rọ̀ mi yẹn sìn ká jìnà sí nǹkan tí màá sọ̀rọ̀ ni ọjọ́ ní ṣókí ẹ̀dẹ̀ sáré àná odò wà lórí àlọ́dà fẹ́ǹsì. náà sàlámù aleykum ẹjọ́ torí pọ́jọ́ ti lọ àwọn tó student bóyá bí fọ́nrẹ́ level àbí final year sáà tàbá àtọ́ ẹ̀pá àtòrí pa nsọ́mọ́ àti parí náà. ìwé kan bẹ tí a kó sí fẹ́ntì mss ọ̀dọ́ wa níbí báyìí èmi ni mo kọ ìwé yẹn torí mss sáàbù tán ni. àìmọye àwọn aburú tàbí àwọn challenges òun ló dúró dé wà tá a bá lọ ṣe nysc. ìwé mi bí ẹnìkan pass ok. wọ́n bá wa sọ̀rọ̀ níbà yìí torí tọ́lọ́ ẹ má jẹ́ ká tọ́ ní jókòó di nǹkan mi because.